Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. orúkọ mi ni isa lamidi ọlákúnlé ọmọ bàbá olórí awo odò adó torí ọwọ́ mẹ́ta ni adó ṣe òkè ìwí òkè ìlà odò adó so bàbá mi náà ṣe sọ̀rọ̀ tán náà ṣe ìbátọ́kùn sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan èmi lọ́mọ wọn èmi náà dẹ̀ fi iṣẹ́ ilé lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tẹ́lẹ̀ pé ọwọ́ mẹ́ta ládó awo mẹ́ta olórí awo mẹ́ta ló dẹ̀ wà ládó olórí awo òkèlá òkèwí odò adó wọn lódò adó náà ti ṣòro kàn yín òkèwí yà mẹ́bà gbogbo adó pátá odò adó náà ti dìde kò dẹ̀ sí bí kábíyèsí bá fẹ́ ṣàdúrà wọn á rán ránṣẹ́ sí bàbá ibi náà ti ṣe fún àdúrà gbogbo adó tí ìlú àfitúbà tá a fi túṣẹ eh, ọ́fíìsì tí tí mo ti ń sọ̀rọ̀ ẹ náà òun náà la ti ń dàlejò lóhùn ọ̀dọ̀ mo nílé ọ̀tọ̀ mi ò kì í gbé bí èmi àti bàbá náà ló máa ń wà ń bì tó jẹ́ pé eh, bàbá dẹ̀ ti eh, wọ́n ní tí erú bá kú àfẹ́rú bojú tọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọ ẹ̀rọ́pò bàbá dẹ̀ ti dàgbà ó sì wù mí náà kán túbọ̀ máa dàgbà sí torí ọgbọ́n tí mo kọ́ lọ́dọ̀ wọn eh, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí mo ti ó ní ìgbà kan tí mo ń ṣe interpreter gan ní church bọ̀ tí n bá ti sùn màá máa lálàá pé mò ń dá ifá pásítọ̀ gan tún ríran sí mi pé ah, ibo ló ti rákun lọ́rùn báwo ló ṣe ah, pé kò yé wọn pé báwo ló pé definitely pé ṣé ó ní iṣẹ́ ìṣẹ̀ṣe kan tá à ń ṣe ní agbo ilé wa ni nǹkan àbọ̀bá tó wà ń bẹ̀ màá sọ fún wọn wá sọ fún wọn pé ó wà o ọmọ bàbá olórí awodò adó ṣùgbọ́n iṣẹ́ yìí ó pẹ́ tó ti ń jáde sí mi wòlíì á sọ fún mi pásítọ̀ á sọ oníṣègùn á sọ wàhálà oríṣiríṣi dẹ̀ wà ń yọjú gbà yẹn torí mi ò ní interest sí màá ní kí ni ṣe màá ní ṣé ó ní ìtumọ̀ ni. Ṣe, bọ́ ìgbà tó yá tó ríṣiríṣi ń ṣẹlẹ̀ sí mi tọ́lọ̀ ọ̀nà aláàánú dí problem lọ́tún problem ló sì ìgbà tó yá kò sí ṣe kò sáì ṣe torí wọ́n ní tí mi ò bá ṣe pé ọ̀nà ò ní là òun ló jẹ́ kí n wá fara mọ́ bàbá tí bàbá dẹ̀ ń fi iṣẹ́ òun tó fi ń wọ̀n mí torí nǹkan tí èèyàn jogún bá náà ni nǹkan tí èèyàn bá ti jogún bá kì í wù yàn gbà mí so bàbá dẹ̀ try ìgbà míì tí n bá ti dé sọ́dọ̀ wọn bíi wọ́n á máa fi ètò wọ́n á máa fi wọ̀n mí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ the rate tí mo fi wá mọ̀ ọ́ gan ó ń ya àwọn gan lẹ́nu pé ó ń ya àwọn lẹ́nu torí tó bá ní ifá mi ìtàn fẹ́ dá bàbá ní kí n dáfá fún wọn and after all kì í ṣe pé mi ò kàwé mo kàwé ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run bá ti kọ́ mọ́ èèyàn pé èèyàn máa ṣe kò sí bí èèyàn ṣe lè eh, kò sí bí èèyàn ṣe lè yẹ mò ń ṣèwé jáde akẹ́kọ̀ọ́ iléèwé gíga dẹ̀ ni mí tán bá dé àwọn bookshop tó wà ládùn ìwà ìwọ̀n á rí lára ìwé tí mo ti ṣe ṣùgbọ́n wọ́n ní ọ̀nà òwúrọ̀ kì í dí torí kí ọ̀nà òwúrọ̀ má bàa dínà ló jẹ́ kí n wá tẹra mọ́ iṣẹ́ yìí ìgbà tí mo dẹ̀ ti ń ṣe mi ò kábàámọ̀ oògùn oògùn tán fi ń tú ìdè tán fi ń já ìdè òun ni bàbá ń kọ́ mi mi ò mọ bá ṣe ń sọta mi ò mọ bá ṣe ń ṣoògùn pé kéèyàn ṣiṣẹ́ ẹ̀ kó má jèrè ń bẹ̀ tó bá léèyàn tó wá bí gan tó bá ní ṣé àwọn pé oríṣiríṣi là ń rí ẹlòmíà wá bí a lóun fẹ́ẹ́ ṣẹ́ṣó òun fẹ́ ṣe gbá mi ò kì í ṣẹ́ṣó fún yàn mi ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tèmi ni pé kí n ṣàdúrà ká béèrè nǹkan lọ́wọ́ ifá ètùtù téèyàn bá máa ṣe kán ṣe fún kọ́nà èèyàn là tàbí ká bá báyàn gbàdúrà nídìí ọ̀sán yìí so mo ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àdúrà ń gbà. kò sí èèyàn tó wà láyé tí ò mọ odù tó bí ẹni tó bá ti mọ odù tó bí kó wá ṣèwádìí kọ́nà túbọ̀ lè máa là ẹni tí ò bá dẹ̀ mọ́ wọ́n á bá béèrè irú odù tó bí a mọ èèwọ̀ a mọ àǹfààní tó wà tó wà nínú odù tó bí. and at the same time ìyànjú tí mo lè gba èèyàn ni pé tí èèyàn bá ń ẹlòmíì kó má kó má wò ó pé tán bá ṣe nǹkan fún un pé ó dúdú pé ẹ̀mí òkùnkùn ni kì í ṣe ẹ̀mí òkùnkùn wọ́n ń lò ó láti preserve nǹkan tán ṣe yẹn ni tẹ́ni ẹ̀ bá dẹ̀ lò ó tán bá ti béèrè sí i tán bá ní àṣìṣe àbí kò ní ṣiṣẹ́ ìfádẹ́sọ tó bá ṣe léè tó bá ẹlẹ́dàá ẹ̀ ni àṣìṣe fún un òun ló máa jẹ́ ká máa fi Ifá wádìí nǹkan so èèyàn tó bá dẹ̀ ní problem o fẹ́ travel out ni o ò ń wọ́mọ o rọ́mọ bí ni o o ti wọ́kọ̀wọ́kọ̀ mari o ti wọ́kọ̀wọ́kọ̀ o rọ́kọ ni o ò ń wáṣẹ́ o ríṣẹ́ ni o ìyànjú tí mo tiẹ̀ lè gba irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni pé èèyàn àgbà ẹ̀kẹ́ mọ́ ká ó gbéra ẹ̀kẹ́ mo wí ẹ̀ ọ ti kúkú rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ pé wọn àkúkú gba kámú kó má sọ pé òun gba kámú o kó béèrè sí àlàyé kó béèrè lórí nǹkan tó lè ṣe tí gbogbo ọ̀nà á fi là so irú ẹnìyẹn lè kàn sí mi èèyàn ò lè nǹkan tí èèyàn ń sìn èèyàn ò lè fibẹ̀ sílẹ̀ kó lọ sọ pé òun á gba ọ́fíìsì sí òun á gba ọ́fíìsì sí Igbá òun á gba ọ́fíìsì sáwo even gan tí èèyàn bá tiẹ̀ lọ́fíìsì sàbújá tó ní sílùú òyìnbó tó ní sí everywhere ó gbúdọ̀ ó gbúdọ̀ gbàgbé orísun.